أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان eléyìí la fi kíra wa káàbọ̀ sínú oṣù ọ̀wọ̀ oṣù alápọ̀nlé oṣù yìí oṣù yú ẹ̀ṣẹ̀ yú ẹ̀ṣẹ̀ tí a mọ̀ sí Ramadan mo kí gbogbo yẹn olólùfẹ́ wa tẹ́ ń wo wa lé tẹ́ ń gbádùn ètò wa ní gbogbo ìgbà ní gbogbo àsìkò wípé atukọ àmójúbọ ètò wa tòní tá a pè ní alihikima gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo kí alihikima yìí gbogbo ọjọ́ Jímọ̀ ní máa wáyé ètò ti sàárì náà ń wáyé tí ẹ ti máa bá mi pàdé ń sàárì náà àti bẹ̀rẹ̀ yìí náà ní rẹpẹtẹ ẹ kọ́lọ́n dákun wọ́n sàfà àlùbáríkà sí gbogbo ẹ̀yin tẹ́ ti kẹ́bùn fún wa dúpẹ́ ẹ̀yin tẹ́ ti ń kẹ́bùn bọ̀ náà à ń retí ẹ̀bùn yín ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wọn lánàá muhammed lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ bẹ́ẹ̀ tó àmọ́ bá ti wọ́n ń ṣe ètò àlẹ́ hikima pé baba wa fadila sheikh muhammad Kamel muhammad awal garu àwọn náà lálejò wa tá a máa ń gbà ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ bàbá tún ti wá wà níkàlẹ̀ báyìí láti bá wa yànnà náà rọ̀ tòní baba salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu so bàbá wa tẹ́ ń wò yẹn àwọn náà ni bàbá wa fadila sheikh muhammad kamil gaaru bàbá lẹ́nìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ti wà nínú oṣù dùnú oṣù ọ̀wọ̀ oṣù alápọ̀nlé oṣù usa usa tá a pè ní ramadan kọlọ̀ ń dákun ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ni kọlọ̀ mọ́sá jẹ́ ó gbà já kọlá ń dá lọ́dọ̀ ọlọ́run wọlá la ilaha illallah mo fẹ́ ká sọ̀rọ̀ lórí kí ni àǹfààní ààwẹ̀ ramadan gan-an kí láǹfààní tá a fẹ́ rí ń bẹ̀ tọ́lọ̀ fi ní á gbà. a'udhu billahi minash shaitani rrajim bismillahi rrahmani rrahim alhamdulillahi rabbil alamin arrahmani rrahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallim amin adúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọlọ́run tí ó tún fi wá ṣe kò ń gẹ oṣù ramadan níwò yìí jẹjọ aláǹwò lọ́nà báyìí àmọ́ lónìí ọlọ́run ti ní àwà nínú ẹ̀ àmàdúpẹ́ fọlọ́run náà ọlọ́mọ ṣe tọdún láti mọ fún wa àti gbogbo wa kò ń gbẹ ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́mọ sàjárí ìparí rẹ̀ gbogbo orí ibẹ̀ ọlọ́run dákun fi wá ṣe kóńgẹ̀ ọlọ́lá haúlá wàlá kú wọ́ta ilà abilà bákan náà gba àwọn afá wa àwọn olóore wa ọlọ́run tó gbogbo wọn tó tó wọn wájú ọlọ́run àtàwọn òbí wa mọ́sàbá kẹ́ gbogbo wọn وأنا الذي أجزي به الصوم لي وأنا الذي أجزي به من كان يشكو kú azimada ìzùnúbi mm. fàlíyà tí fi rọmọdánà bá mm. bàtọ bíbí mm. wàyà fún sumin arifi siyami bitibi awàlẹ̀ ìzàkọ́ lọ́láhu fi tẹ̀rẹ̀gì bí asáwọ̀mùlì wa ánàlẹ̀dí àjìsí bí asáwọ̀mùlì wa ánàlẹ̀dí àjìsí bí. adúgbò fọlọ́n alhamdulillah. ẹ eh, eléyìí náà ni a tún fi ń kí oṣù náà káàbọ̀ lénìí wọ́n ní ká yànnàná tí àwọn àǹfààní tí ń bẹ nínú oṣù Ramadan kó má ṣe pé ń ṣe la kàn ń sùn à ń jí à ń gbàwẹ̀ à ń ṣìnú à ń ṣe gbogbo ẹ̀ ká má mọ àǹfààní tí ń bẹ ń bẹ hmm. àmọ́ síwájú gbogbo ẹ̀ náà àwọn tí Ramadan ṣe ọ̀ranyàn fún àfi ká mọ̀ nítorí pé láwùjọ tiwa yìí àwùjọ tí mùsùlùmí ń bẹ ni tí kiri yóò ń bẹ àtàwọn ẹlẹ́sìn míì àwọn kan wá kúndùn pé inú oṣù Ramadan àjọ ń gbà náà ni tó sì yẹ sí pé gbígbà tí wọ́n ń gbà yìí wọ́n bọ̀wọ̀ fóṣù Ramadan ni ṣé wọ́n wá láwẹ̀ àbí wọ́n láwẹ̀ ẹ jẹ́ ká fojú wò pé àwọn tí Ramadan tó ṣe ọ̀ranyàn fún láti gbà anahu yajib yajibu siyamu alal muslim ẹni àkọ́kọ́ tó ṣe ọ̀ranyàn fún láti gbà òun ni pé kéèyàn ó jẹ́ mùsùlùmí hmm. mùsùlùmí ló ṣọ̀rọ̀ yàn fún láti gbà kò ṣọ̀rọ̀ yàn fẹ́lẹ́sìn mi láti gbà bó bá gbà kò láwẹ̀. Hmm. alaakil ẹni tí àwẹ̀ ń bẹ fún ẹni tó ní làákàyè ni hmm. ẹni tó ti tí nǹkan ti ta sí lọ́pọlọ kò láwẹ̀ wọn ò rán láwẹ̀ gbà alibalig ẹni ó ti bàlágà òun ní gbàwẹ̀ àwọn tí wọ́n jọ́ ọmọdé ẹ̀ àmọ́ wọn ni kò tí ì ṣọ̀rọ̀ yàn lé wọn lórí asahihul mukim ẹni pé ẹni tí kì í ò sí ní ìrìn àjò tó ṣe pé ilé rẹ̀ ló wà àdúgbò rẹ̀ ló wà ibi tí sí ṣòwò rẹ̀ ló wà tán. wa yajibu an takuna al-mar'atu tahiratan min al-hayd wan-nifas bákan náà obìnrin tó bá tún gbà àfi kóun náà tún mọ́ kó má ṣe ẹni tí ń ṣe nǹkan oṣù lọ ó sì má ṣe ẹni tí ẹ̀jẹ̀ bímọ ń bẹ ní ara rẹ̀ gbogbo eléyìí ló já sí pé fala siyama ala kafir kò sí àwẹ̀ fún kèfèrí wàlà majinun kò sí fún wèrè wàlà sabi kò sí fún ọmọdé ṣùgbọ́n a máa fi kọ́ wọn kò sọ̀rọ̀ yàn lé wọn lórí wàlà morid bákan náà lẹ́ni tó rẹ̀ láàrin ìgbà tó bá fi rẹ̀ kó sinmi ni fa'iddatun min ayyami ukhar iye ọjọ́ tó fi sinmi ni kó dá padà lẹ́yìn àwẹ̀ wàlà musafir ẹni tí ń rìnrìn àjò tó nira fún un kó nú òfilẹ̀ tó bá parí àwẹ̀ iye ọjọ́ tó fi rìnrìn àjò nù kó dá padà wàlà ah wàlà ahid ẹ obìnrin tí ń ṣe nǹkan àwẹ̀ ẹ ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kó nú fa àwẹ̀ lẹ̀ kó sì fi irun lẹ̀ àmọ́ yóò dá àwẹ̀ padà irun la yànda fún wàlà nufasa ẹ ti ń ṣe nǹkan ẹ̀jẹ̀ bímọ lọ́wọ́ kó náà yànda àwẹ̀ títí tí ẹ̀jẹ̀ ni ó fi dá wàlà sheikhin kabir ẹni ti dàgbà àgbàlagbà tó jẹ́ pé àti gbà àwẹ̀ fún ìnira ni àbí kó jẹ́ pé òun náà tiẹ̀ mọ́ ti ń jẹ́ àwẹ̀ mọ́ látara pé mélòó náà ni ó jẹ ó bá jẹ bí ẹ̀kọ́ àbọ̀ bí ó ní ẹ̀kọ́ ten twenty naira tó da sí méjì tó jẹ́ látara tó fi dalẹ́ kò mọ̀ pé òun ò jẹun àwẹ̀ ò ṣe ní nǹkan kan irú wọn ni ṣẹ̀ríà make provision fún wọn pé fídíàtù tọ́hámù miskin àwọn kan ọmọ tún fún bọ́ ẹni tí kò bá ní àwẹ̀ ẹni tó bá gbà àwẹ̀ ní káwọn ọmọ fún dípò tiwọn wàlá hamil bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń bẹ nínú oyún provision bẹ́ẹ̀ báwọn náà kóun náà fàwẹ́lẹ̀ nínú oyún ni Eh, wọ̀là mọ́rùdíà ẹni tí ń fọmọ lọ́mú gbogbo àwọn eléyìí wà ní kàtígórì pé òkè kí wọ́n fún ẹlòmíì ní oúnjẹ ààwẹ̀ dípò titun wọn so gbogbo àwọn eléyìí a rí nínú wọn àwọn tó ṣe pé ààwẹ̀ wọn kí wọ́n filẹ̀ bàtàtà ní kí wọ́n tẹ̀ má dé díẹ̀ bí àwọn káfíìr àti mọ̀jìnnún àwọn kan bẹ tó ṣe pé eh, yẹtulubu min wàlíyìí ányà múra hóbi síyàm Eh, ẹni tó bá jẹ́ bí alámòjútó àbí àgbà wọn ní ààyè kí wọ́n máa fi kọ́ àwọn ọmọ kéékèèké hmm. eh, nínú títí wọn eh, wàbáàdù um yẹ́jìbà àlẹ́ ìfitru wọ̀lùkọ́dà àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n tó yẹ pé nínú wọn yìí wọ́n fàwẹ́ lẹ̀ wọ́n sì san padà hmm. tó bá dẹ̀yìn àwẹ̀ wàbáàdù um yurakhasu lahum filfitri wọ̀tẹ̀jìbà àlẹ́ ìfidíà àwọn kan á ṣe fífúyẹ́ fún wọn pé kán fàwẹ́ lẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ wá bọ́ ẹni tó ń gbàwẹ̀ dípò titi hmm. wọn ní lérèfé ká ní àìdíà àwọn wo ló lè gbàwẹ̀ àtàwọn wo ni ò lè gba àwẹ̀ líle ká tó wá bọ́ sí pàtàkì àwẹ̀ gan àtàǹfààní rẹ̀ àtàǹfààní tí ń bẹ fún un hmm. ẹ rí gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá ní ká máa ṣe àǹfààní ń bẹ fún wa púpọ̀ tá a bá ní gbọ́ ọlọ́run lẹ́nu lọ́pọ̀lọpọ̀ balẹ̀ pẹ̀lú máa ń ṣàlẹ́ǹjì ọlọ́run bá bá ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ nínú wa sóhun tẹ̀mọ́ ọlọ́run pa ni àǹfààní sì ń sin bí ẹfun ní fi ń ráre ni tá a bá wo àwùjọ wa àwùjọ kan tó ṣe pé mùsùlùmí máa ń ṣàtótó ni wọ́n máa ń kéde wọ́n máa ń promote ìwà dáadáa ni ìwà ọmọlúàbí ìwà ọmọlúàbí yìí ó wá ń fẹ́ training ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí tí mùsùlùmí bá ń gbà ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà wá já sí wípé àwọn tó bá ti ilé ìdánilẹ́kọ̀ọ́ yìí jáde àwọn ọmọ jẹ́ ẹni tó wúlò láwùjọ tí wọ́n mọ ojúṣe wọn gẹ́gẹ́ bí mùsùlùmí tí gbogbo ẹ̀ mọ fi wọ́n tọrọ dáadáa àmọ́ wá ṣàlàyé ilé ìṣàlá àlàyé tẹ́ ṣe wà láì tàláì ó yí ọ̀pọ̀lọpọ̀ gbogbo mm. àwọn tí wọ́n ń wò wá ń lé lórí ètò Al Hikmat tàárọ̀ yìí mm. bàbá wa Fadila Sheikh Muhammad Kamil Garu àwọn náà ni wọ́n ń ṣàlàyé fún wa nípa àǹfààní wò láàrin nípa ká gba àwẹ̀ Ramadan wọ́n kọ́ wá ṣàlàyé fún àwọn wo ni wọ́n lè gba àwọn wo ni wọ́n lè gba àwẹ̀ Ramadan kọ́lọ́ndà pátá wọn máa fi padà dé bàbá sì wà ń kalẹ̀ wọ́n wá yànnàná àwọn àǹfààní gan-an pa táláwẹ̀ fẹ́ rí èyí tí ó jẹ́ physical benefit hmm. èyí tí ó jẹ́ spiritual benefit àti èyí tí ó jẹ́ social benefit gbogbo ẹ̀ pátápátá ni àwọn bàbá wa ni wọ́n sì lálàyé fún wa àmì ẹ̀ farabalẹ̀ o ẹ̀já máa tẹ̀síwájú lórí ètò wa Al-Hikmat ẹ̀já dókè lọ́wọ́ náà ẹ̀sìn ìwé kú kalẹ̀.